قالوا الشيطان نسبون واستعن بالله الشيطان الرجيم بسم الله إن دين عند الله إن دين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بقي بينهم وما يكفر بها آيات الله فإن الله يعلم العباد فإن أرجوك فقل أسلمت وجهي لله ومن تبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاء والله بشير بالعباد أعوذ بالله من الشيطان الرجيم ní ìtẹ̀síwájú nínú sóràtò alẹ́ ìmọ̀ràn àyà kọkàndínlógún tí a ti gbé e lẹ́nu. ọlọ́wọ́n bá sọ nínú àyà yìí pé inna dina inda islam. inna dina inda Allahi islam. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغي dádájú ẹ̀sìn èyí tó já sí pé ọlọ́wọ́ bá yọdún sí ọlọ́wọ́ bá yọdún sí lọ́dọ̀ rẹ tó já sí pé wọ́n lẹ̀ sí láyà kò bá lò mílẹ̀ lè àìbáàdì síwáhù hùwà lè islam tọ́lọ́wọ́ bò ní gba ẹ̀sìn mi yàtọ̀ sí òun náà ni ẹ̀sìn Islam náà ni. ìyẹn ni pé ẹ̀sìn ẹyọ ẹ̀sìn ẹyọ wóró kan tọ́lọ̀ ọba yọnu sí ni Islam tí ò ní gbà mí tó yàtọ̀ sí Islam àtòfin ẹ̀ òun náà ni ẹ̀sìn tí. ọlọ́run gbé àwọn ìrẹsẹ̀ dìde nítorí ẹ̀ lápapọ̀. ẹ wá rí ìsìláàmù yìí a bọ́ lórí tawhid tawhid ní ìmọ̀lọ́hún lọ́kàn tá a bá ń sọ̀rọ̀ tawhid ìrẹ́mẹ́ta ni a ní tawhid rububiyyati ìsìn ọlọ́run nìkan nípa dídẹ̀dà ìyẹn ní wípé ká nígbàgbọ́. wípé ọlọ́run ọba ni àdẹ́dà òun ni aṣẹ̀dá òun ló ní kápá lórí ẹ̀dá òun ní pèsè fẹ́dà òun ní darí àlámọ̀rí ẹ̀dá òun ni ó ní àwọn orúkọ èyí tó dá àti àwọn ìròyìn tó ga jùlọ tàwíìdù nìyẹn atúndínlẹ̀ tàwíìdù tawhidul uluhiyya òun náà ni kéèyàn fi ìjọsìn rinlẹ̀ fọlọ́wọ́ ọba gbogbo ìjọsìn yẹ́yẹ́ láwọn onírẹ́ rẹ̀ káfíń rinlẹ̀ fọlọ́wọ́ ọba bí àdúrà ìmọ̀ àgbẹ ọlọ́run bí ìpayà ìmọ̀ àbẹ̀rù ọlọ́run bí ìgbáralé ìgbára lọ́lọ́run bí ìmọ̀ asojú kòkòrò àti ìrẹ́kàn àti ìpẹran àti ìṣèlérí gbogbo eléyìí tá a máa fi fún ọlọ́wọ́n bá tàwọ̀hídù lè bọ̀lọ̀ híyárí nínú rẹ̀ tàwọ̀híd òun náà ní ìsìn ọlọ́wọ́n ọba lọ́kan níbi àwọn orúkọ rẹ̀ èyí tó ti kú da ìṣe lọ́kan nínú àwọn òròyìn rẹ̀ èyí tó ga jùlọ àdíṣẹ́ ọlọ́run ní dádájú ẹ̀sìn tí òun yọdún sí lọ́dọ̀ òun. ẹ̀sìn Islam ni o ṣẹ̀ríà rẹ̀ iye ẹ̀sìn tọ́lọ̀ ọba fi tó fi rẹ gbogbo àwọn ọ̀rẹ́ ń sẹ́ rẹ̀ ẹ̀sìn Islam yìí nìyí àwa bọ́ lórí tawhid lórí ìsọlọ́ òdìjọ́ wọ́n ní ẹ̀lọ́rọ̀ tọ́lọ̀ ọba fi padà sọ́nù áyà mi ní súra yìí kọlọ ló pe ọmọ yẹ mú tọ́ fi ọ̀wọ́ yọrọ ní ìsìláàmì dínà wàlá yóò kú bá Ọlọ́run bá ní ọmọ yẹn tọ́wé ọmọ irọ́ lè ìsìláàmì dínà. Ẹni tó bá lọ wá ẹ̀sìn mí ìyàtọ̀ sí ìsìláàmù yìí lẹ́sìn. Ọlọ́run láàdí gbà lọ́wọ́ ẹ̀ rárá o. Tó bá wá di lọ́rùn, ẹni yẹn máa wà lọ́ni tí wọ́n pàdánù. Ẹ̀rí wọ́n lè lo tẹ̀lá ayẹ wọ́n lè jẹ́ bí fàtì ilẹ̀ tàbá sọ pé alẹ̀ yẹn ni pé alẹ̀ dìrẹ́ عند الله الإسلام أن دين عند الله الإسلام ولو ما جاء بدل الاشتمال kí ni jẹ́ dínú Islam náà ni kò sí yakó lára ara wọn ọlọ́wọ́n bá àlekè ọlọ́dúnwá sọ yìí kò wọ́n fẹ́lá falẹ̀ bí iná ó tó lè kìtà bẹ̀. wọ́n fẹ́lá falẹ̀ bí iná ó tó lè kìtà bẹ̀. من بعد ما جاءهم العلم بقي بينهم وما يكفر بآيات الله وسريع الحساب قل واختلف الذين أوتوا الكتاب àwọn tí wọ́n fún ní tíra wọn ò sí yá pẹ́ẹ́lú òun ni àwọn Júù àtàwọn ọkọrin yó wọn ya pẹ̀lú nípa pé àníṣe ẹ̀sìn Islam lẹ̀sìn. ẹ nípa yìí pé àwa rẹ nìkan tí ó sì ọlọ́wọ́n ọba nìkan fàámọ̀nù ìmọ̀ náà ń sọ híhá kí wọ́n á nígbàgbọ́ tó lálàáfíà nípa pé a tún wá rí apá kan kí wọ́n sàì nígbàgbọ́ sọ́lọ́hùn ayé àsọrú aláàkúfúrì him tí wọ́n tún máa tẹ̀síwájú lórí àìnígbàgbọ́ wọn fàlámúyó mìínú tí wọ́n tẹ̀ wá ní nígbàgbọ́ rárá aláwọn ẹni tí wọ́n fún tíra wọn ò ṣe ìyapa ẹnu illa min ba'di ma ja'ahumul ilm. illa min ba'di ma ja'ahumul ilm. àyàfi lẹ́yìn ìgbà tí mo wá bá wọn ìmọ̀ yẹn náà ní ìmọ̀ tawhid ìmọ̀ mímọ́ ọlọ́run lọ́kàn nígbà tó wá bá wọn ìgbà yẹn wọ́n tó ya fẹ́ nù. wọ́n ti bẹ́ẹ̀ wọ́n kàn fi ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ lọ́dọ̀ àwọn aláìní gbàgbọ́ láàrin ara wọn wọ́n kàn fi dọ́tẹ̀ ní. ọlọ́run wá ní ẹnì yóò tó bá ta ìdí gbàgbọ́ sí àwọn àyà ọlọ́run ọlọ́run ọba yára ní ìṣèròṣẹ́ o yóò sì fún kálukú lẹ́sẹẹsẹ rẹ̀ tó bá ṣe. ọlọ́run wa fi àyà mi ìsìn àtúfẹ́ mú yìí ọlọ́run ní fàyè ní hájú gà. وقل للذين أوتوا الكتاب ولأمنين أسلمتم فإن أسلموا فقد اهتدوا فإن فإن تولوا فإنما عليك بلاغ Ọlọ́run ní fàyín Tí wọ́n bá ń bá fanfa tí wọ́n bọ́ pé ká tí àwọn kèfèrí àwọn aláìní gbàgbọ́ tí wọ́n bá ń bá ìlà nẹ́bí fi àríyànjiyàn nípa ẹ̀sìn. Ṣé o tí wọ́n sọ fún ọ ní pé èmi ń tèmi èmi juwọ́jú sẹ́lẹ̀ mo juwájú mi lẹ̀ fọlọ́hún ìtumọ̀ rẹ̀ ní pé nǹkan tó la hu èmi gbàtọ́ lọ́hùn mo gbà fọlọ́hún tèmi. Ẹ bá ní ìtàbá mi gbogbo ẹni tó sì tẹ̀lé mi náà bóun náà ṣe máa máa sọ nìyẹn á sọ ọ́rọ́ ohun tí mo sọ. lè ṣára fi yí ọ̀gá ìròhó aola wọ́n ní ọjà kan mo fi iwájú mi lélẹ̀ fọlọ́ọ̀ nípa ẹ̀yìn tí ń bẹ fún iwájú. àṣẹ iwájú ní lórí jásí pé gbogbo ara àyókù nìyí ó lè jọ́ sọ̀dí tí ó wà mbẹ́ tí ọbẹ̀ ti já sí pé déédéé iwájú ẹnìkan lọ́wọ́ àmì iwájú ẹni ẹ̀wọ́n kà sí o. ẹ wúrú àwọn àrà tí wọ́n ń dánwò ní àsìkò dáwà yìí wọ́n lè mú orí olórí kí wọ́n sì lọ́ọ́ fi sára ẹ lórí. Subhanallah ló já sí wípé bíṣẹ́lẹ̀ àti sọ wípé bí ẹ bá ṣe àgbèrè wọ́n yẹ kárí ẹni mẹ́rin tí ó kà wọ́n mọ́ra wọn ibi tí wọ́n ti ń ṣe nǹkan lọ́wọ́. kí yẹn sọ pé òun kọ́fà rẹ̀ kò rẹ́ o orí lọ bẹ ìmọ̀ ti tẹ̀síwájú lásìkò dáwà yìí ẹni tí ọ̀dẹ́ kan wọ́n lè gbé orí olórí wọ́n gbé sórí rẹ̀ wọ́n rí i ṣe tí ò sí wàhálà kankan tí ó ti tí ò sí ẹ̀kọ́ tí ẹ̀mí mẹ́wọ́n ní wàhálà ara mi tí ò kọ̀ wọ́n. wọ́n ní ọjà akọ̀wájú nítorí pé wájú ó níyì kó dẹ̀ sí lákọọ́lẹ̀ púpọ̀ jù ah, iwájú pàtàkì kọ̀ òun ni àdúgbò sálánsì ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwa tóbìnrin bá bẹ ní abẹ́ wa ta níyàwó a kò gbọ́dọ̀ gbá wọn lójú o irú ẹ̀ṣẹ̀ yìí wù tí wọ́n bá ṣẹ̀ á fi rí pé iwájú pàtàkì gbogbo àwọn tó ṣe pé àwọn obìnrin wọn máa fi wá rẹ wọn ò lè má fi yẹn rẹ o kí ẹ má jẹ kí inú bí ẹ débi pé èèyàn gbà lójú ẹ̀rí inú àṣẹ àbí inú ìwádìí sọ̀sálà tó sọ wa lára nípa ẹ̀ lọ́wà ìwù yòówù tóbìnrin ọ̀bá àṣe kọ̀lá tó kọ́ bẹ́ o gbọ́dọ̀ fi iwájú bu o gbọ́dọ̀ bu wọ̀lá sẹ́ni rí bíi wájú o sì gbọ́dọ̀ gbá lójú o gbọ́dọ̀ gbá lójú ẹni tó bá jẹ́ ọkọ ìyàwó gbọ́dọ̀ kó òfin ẹ̀sìn yìí lò o gbọ́dọ̀ gbá yẹn o kódà bọ́jọ́ ọkùnrin kẹ èèyàn gbọ́dọ̀ gbá èèyàn gbọ́dọ̀ gbá lójú ètò máa gbá lójú nísì tó ti dàgbà lọ́dọ̀ tiwa ẹnì kan lè máa sọ lọ́dọ̀ wá sọ wípé a ojú lọ́wọ́ ọ̀pọ̀ ọlọ́wọ́ o tó yá pé náà ni àdébísọ́ lọ́wọ́ àṣàlá ọlọ́run sọ pé kọ́ sọ fún àwọn ẹni tí wọ́n bá ń ṣàríyànjiyàn nípa ẹ̀sìn. sọ wípé èmi ju iwájú mi lẹ̀ fọlọ́hún ìtumọ̀ rẹ̀ ni pé mo tẹ̀lé tọlọ́hún wọ́n mọ̀ ní sàrà ní gbogbo ẹni yòówù tó bá sì tẹ̀lé mi náà àwọn ní àṣọ ohun tí mo sọ yìí. torí bẹ́ẹ̀ ìrànlẹ́bí wa sọ fún àwọn ẹni tí wọ́n fún tíra ìyàwó jù àtàwọn ọkùnrin yó sọ fún ọ. àtàwọn ọ̀sẹ̀ bọ lárúbáwá. òfin yù òun lẹ́nu tó ṣe yí pé ó lè kà ewu tó bá há ṣùgbọ́n kò lè pọ̀ irú bẹ́ẹ̀ lọ́ọ́ làǹdẹ́bí sọ́lọ́ àtàlánwà yìí dẹ̀ kò sì taabo pa nẹ́bi sallallahu alayhi wa alihi wa sallam pé ó lè ka ohun tó ha ṣùgbọ́n kò lè kọ́ kó taabo kún ẹ̀. tó bá yẹ pé bá nẹ́bi sallallahu alayhi wa sallam bó ṣe lè kọ́ àti bó ṣe lè ka ohun tó ha ní nkọ́ kò sí ohun tí wọ́n wí ju àdì kọ́ mu wá ara ẹ̀ ní ìtọ́dọ̀ ọlọ́run ó fi èyí pé àkọlé iyì ẹ̀yẹ ló padà tó jẹ́ fàǹdẹ́bì sallallahu alayhi wa alihi wa sallam ọ̀wá tó bẹ́ẹ̀ kí yẹn sọ pé ìbí náà máa hàn kẹrin kí ìnímọ̀ ọkọ̀ ìnímọ̀ ìyá ọjọ́ yẹn láwùjọ náà wà yìí o. ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ànẹ́bí láti fi ṣàpọ́nlé ẹ̀ sábùkù kí òun ní kẹ́yìn ẹ̀ kí kó lè ka ohun tó há tí ó dẹ̀sí nígbàgbé ẹ̀ ṣùgbọ́n kò ní lè kọ torí tó bá kọ́ ni ó lọ kẹ́ bọ́ fọ̀rọ̀ lọ́lọ́ ọlọ́run wá ní ká sọ̀sọ́lá kọ́ sọ fún àwọn ẹni tí wọ́n ní tíra nínú àwọn júù àtàwọn kọrìyó wálé òmìnira àti àwọn ọ̀sẹ̀ bọ́ lárúbáwá wípé sẹ́yìn náà juwọ́ ju sẹ́lẹ̀ fọlọ́n síbi ti sọ pé mo ṣe yẹn wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ìwé ká ní sọ̀sọ́lá ń sọ ní sí asìlú ẹ̀yin lè gbà fọlọ́wọ́ ẹjú ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́wọ́. ìbáyìí adílámù bàkọ́dí ń tẹ̀dọ̀ nínú sọ́lẹ̀. nípa bẹ́ẹ̀ táwọn bàkàtà bíà àtàwọn ọ̀ṣẹ́ bọ́ lọ́rọ́báwá tí wọ́n bá ju ọjọ́ sẹ́lẹ̀ fọlọ́wọ́ bá wọ́n ti mọ̀nà wọ́n ti jáde kọ́ lóòsì náà nìyẹn. tí wọ́n bá wáyé ìgbàlá tí wọ́n láwọn gbà fọlọ́wọ́ tí wọ́n gbà fà ìdánwò alẹ́ kàlùbálà. torí bẹ́ẹ̀ jíjí sẹ́ ńlọ́wọ́ àlọ́rọ̀ rẹ̀ àdẹ́bí o. tí wọ́n kẹ́ jí sẹ́ ń tiẹ̀ ni. alimami gbèfèrè rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí wọ́n bùkọ́rí ṣe gbé kéwì wá látọ̀dọ̀ wọn. wọ́n ní bí lọ́ọ̀hìn rìsáálà látọ̀dọ̀ ọlọ́run níṣẹ́ ti wá. وعلى الرسول البلاغ ṣùgbọ́n nẹ́bí ni ó mú létí gbé yẹn kò sí tí ń bẹ lọ́rùn tí wàá ju kéde lọ àtẹ̀sílẹ̀m káwa gbà ní káwa juwọ́ ju sẹ́lẹ̀ ti ìmúdétí gbọ̀ẹ́ léwá látọ̀dọ̀ tó wà lọ́rùn nìyẹn ṣùgbọ́n káwa gbà ńkọ́ lọ́wọ́ lọ́rùn agbọ́dọ̀ gbà ní ìwò tí jẹ́ islam gẹ́gẹ́ ni ẹ wọ́n gbọ́dọ̀ ṣàlàyé pé kẹ̀kẹ́ wà ń dọ̀sí fún yẹn kí ẹ sọ pé tí ẹ wà ní ìdí sí islam fi ní àṣẹ yìí ṣe gbogbo ohun tá a bá béèrè ìdí lórí ẹ̀ ládẹ̀ sì máa rí èsì lórí ẹ̀ ẹ wà fáwọn Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu wa àrùtọ́ nígbà tí wọ́n débi al-Hajar al-Aswad òkúta dúdú tá a máa fi bẹ̀rẹ̀ tọ̀wáàfù bí ẹ bá fẹ́ ṣe hajj kékeré àbí hajj ńlá nígbà tí ẹ bá sọ̀kalẹ̀ sí Káàbà wọ́n wá débẹ̀ kótó di pé wọ́n á pọ̀ òkúta yẹn la wọ́n sọ wípé inni la a'lamu annaka hajaru wọ́n kojú ní òkúta yẹn afawa Umar khalifa ẹlẹ́ẹ̀kejì ni wọ́n jẹ́ sàdẹ́bì sallallahu alayhi wa alihi wa bá di sí afawa Umar. wàdí èmi má mọ̀ dájú pé wo òkúta yìí òkúta díẹ̀ láàtẹ̀dúró wà láàtẹ̀fà ó lè níyà lára òde lè sí yẹn láǹfààní tí ìbá ti tún borí ìpàdé sọ̀sánlá ó pọ̀ ọlákótó ti kọ́ bẹ̀rẹ̀ tàwáfù rẹ̀ ni ní ní fẹ́fẹ́ fún ìgbà wọ̀ ni. ó fi hàn yí pé àfáwọn ọlọ́run ọmọ ìdí pàtàkì tó wà níbi ká lọ sí ìsìn òkú náà yẹn. ìṣe gbogbo tí ó bá wà nínú ẹ̀sìn láwọn sọ́sẹ̀ wà ní ní ìsìn tí wọ́n fi ní àṣẹ àìfẹ́ gbà náà nìyẹn ẹni pé náà ọ̀rọ̀ tá a ti sọ ìròrí àwọn àwọn àwọn onífalsafa àwọn onífilọ́sọ́fì àbíbọ̀lẹ̀ ti pè wọ́n filọ́sọ́fàs àwọn onífalsafa ni wọ́n máa rí wóróworó wọ́n máa gbọ́ límọ̀ káìpà bó ló ti jẹ́ kí ló ti gidi báyìí ìyẹ́ òní jẹ́ kéèyàn mọ́ lọ́wọ́ àwọn filọ́sọ́fàs àwọn pàlásì fàtù. gbogbo nǹkan pátá wọ́n bèrè pé kí nìyí tó fi lè rí bẹ́ẹ̀ òfin eléyìí kò ní jẹ́ kí yẹn bọ́ lọ́wọ́ á dẹ̀ jẹ́ kí yẹn pọ̀ òfin ọlọ́wọ́ bá ti. àdébí sọlọ́lọ́ àṣálá ọlọ́run ní kan sọ fún mi pé àṣìlámùtú àníyàn yìí rẹ̀ ju ojú ìfẹ́lẹ̀ sọlọ́run fọlọ́run tí wọ́n bá gbà wọ́n ti bọ̀ lẹ́bí ẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá yẹ ìpadà kọ́ nínú Islam ṣé ìlà jẹ́bi kẹ́ ẹ̀ ti sẹ́ni bá ti jíṣẹ́ o ti parí ẹ̀ torí bí ọlọ́run ọba nìyí basiru ọba tó nímọ̀ nípa àwọn ẹrúsìn rẹ̀ ni yóò sì ṣe kálukú lẹ́sẹ̀ẹ́ àwọn ọṣẹ wọn tí wọ́n ṣe wọ́n ní wàhálà sísá fún ẹ rí i pé ọ̀rọ̀ pẹ̀lẹ́ láyà yìí sákẹ̀jíṣẹ́ tọ́ba ti wí kò sí kẹ̀kẹ́ lọ́rùn ẹ̀ mọ́ wọ́n ní ọ̀rọ̀ yìí ṣáájú ṣáájú kọ́lọ́hún tó pàdánù láṣẹ pé kọjá kù. nígbà tó padà di pé àdẹ́bí sallallahu alaihi wasallam tí wọ́n di olórí gbogbo ayé tí wọ́n di aláṣẹ. ẹni wọ́n bá ìgbésẹ̀ tá a wí fún wa níjẹta yẹn ni wọ́n gbé o. tí wọ́n bá rẹ́ni lọ sáàyè kan tí wọ́n ò tí gbà fà wọ́n sọ fún ọ pé wọ́n gbà fà. tí wọ́n bá láwọn ọ̀gbà. wọ́n ní à ẹ̀yin lẹ́yìn sì ń darí ìlú ẹ má máa ṣàkóso gbà tẹ́ ti gbàdán lọ́wọ́ ọ̀dà àkóso ìlú máa bọ́ sọ́wọ́ wa tí wọ́n bá tún sọ fáwọn ọ̀dà ẹ̀rí ìjà òtí ìwáyé nígbà yìí lọ́lọ́wọ́ ọba àlejò láti sọ fún àdébí sallallahu pé fa fẹ́ fún jíṣẹ́ ni lọ́gbà pé kí kúlú dùcátà ńlá kùdọ̀ọ̀tà ẹ̀jẹ̀ ni tí ó pa àwọn èèyàn sí bí ẹ̀sìn ní ẹ̀ lè já dájọ́ kálá dájọ́ adájọ́ ni wọ́n sọ pé lágbájá sì lẹ́tọ̀ọ́ ọkọ lọ faṣọ pínpín roko ọba níìsín tó wù yìí náà làwọn akóyàn sẹ́wọ̀n àwọn wọ́dà ni wọ́n ti kí ni o ni wọ́n gbé tọ̀ ni wọ́n máa mú lọ ní kiri mọ́jú lẹ́sẹ̀kẹsẹ̀ adájọ́ nìyẹn ṣùgbọ́n olùmọ̀ tó bá jẹ́ àfa tó ń jí sí ọlọ́run lẹ́yìn tó sọ tiẹ̀. anabi sallallahu alaihi wa sallam ó ti lórú àkókò yìí ẹgbẹ́ lẹ́yìn tó sọ ọlọ́run ti sọ bẹ́ẹ̀ ni tẹ̀jà. èèyàn kan sọ pé wọ́n gbèjà ìjọ ya kiri ẹja fi tagbára sí òtọ́lẹ́ o ìsinú làdẹ súnlẹ̀ tàbí sọ̀tọ́lá tó bú ara nínú nǹkan mọ̀ ìpọ̀ ẹja làmọ́lẹ̀ ẹja yìí kọ̀ ẹja dàrú ìsinú rẹ o tí lọ́ba abẹ́ òfin sínú rẹ̀ ní pé àwọn aláṣẹ wa bí wọ́n ń darí wa bí yẹn bá ń dẹ̀wò èèyàn jẹ́ paríparí yẹn ajásí pé yóò lágbára nìyẹn. kọ̀ǹdíṣẹ̀ yẹn ti wá dé bá nẹ́bí sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá táwọn náà wá ń rú sísí bẹ́yẹn. tó ṣe yí pé tí wọ́n bá ní káwọn dẹ òfin ọ̀yẹ́ ẹgbẹ́ ẹlú ẹsẹ̀ báyìí àwọn ẹlòmíì tún bí wọn. ṣùgbọ́n gbà tí òtò sí mọ́ lọ́lọ́run yọ̀ ọ̀dà bá lóṣù kan láyé lẹ́dọ̀ ẹni tó bá sọ wípé ẹgbàfà wọn ọ̀gbà ọ̀dà ẹ̀sìnlẹ̀ ń darí ìlú ẹ máa máa bò wọ́n sígbà tẹ́ ìgbà tọ́lọ́run yẹn ẹja máa bá yín darí rẹ̀ tó tún láwọn ọ̀gbà ọ̀dà àbá yín já sígbà tọ́lọ́run ti yọ̀ ọ̀dà tágbára ti dé nìyẹn. àwọn agbọ́dọ̀ gbà yí pé irú ìṣesí tábìlì sọ́lá tí wà tẹ́lẹ̀ tọ́lọ́run ò sí yọ̀ ọ̀dà àjàfún ọ lẹ́yìn ká sọ fáwọn èèyàn pé ẹ ti dáadáa ẹni tí òkè òde sì yìí àtó bẹ́ẹ̀ ká sí i nígbà tí ìsọgbọ wa lẹ́yìn ká sọ fún tó wá dé o kódà ẹni tó mutí láwùjọ wa ń sùn náà pé lójú ayé àdébí sallallahu alaihi wasallam nígbà táwọn fi jí aláṣẹ ẹni wọn mutí wọn ó ṣe ìjìyà òmùtí. àwọn ò lè dẹ́wọ̀ torí tá a bá dẹ́wọ̀ ẹlòmíì ò tún fi àwa náà ajásí pé kò sàgbára jù tòun ti di aláṣẹ òun lẹ́jọ́ sọ wípé ẹ gbé ẹ lù ú ẹ ṣe báyìí fún tí ó sì sẹ́ni tí ó bì í wọ́n dàbí wọ́n bá fi yẹn jẹ baálẹ̀ àwọn ìjọba jù lọ bẹ́ẹ̀ yẹn jọba ni ẹ wo bá lè ní aláṣẹkùtà lẹ́jọ́ mẹ́ta yìí ọparí ìjà fún àwọn ẹni tí ń ṣe baálẹ̀ lé lórí ìkẹ́ bá lòun ò ní báwo kà á ebi ó ti títí darí agbègbè yìí lọ́ba bínú wọlé lọ lọ́ba lọ gbé ìbọn jáde lọ́ba di kẹ ó ju méjì tó ló wọ̀ ọ̀gbà rè ìyẹn bá jọ lọ wù pé ìjọba sì mú <laughs> ẹni pé kò sàgbára ni tọ́ba yẹn gbàgbára ń bẹ ni kò yẹ kí ìjọba mu ẹ wòye tó ṣẹlẹ̀ lẹ́nu àdẹ́bìsì ń já sí pé ìjọba àti ìjọba ní kojú ara wọn ni wọ́n kẹ́ ń ṣeré ni ọlọ́pàá mẹ́ta sì kú wọ́n yọ ń ṣeré ni wọ́n ń ṣeré ni sọ́jà àtọlọ́pàá àwọn ọmọ ìyá àjà wọ́n pa àwọn ẹlẹ́wọ̀n rẹ́kẹrẹkẹ wọ́n ti pa ọlọ́pàá bíi mẹ́ta wọ́n bá ní ni àwọn ti ṣẹ́tù rẹ̀ pé eré ni. ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láàrin àwa tí wọ́n ń darí ní àárín ìlú kí ẹ má jẹ pẹ́rípẹ́rí ìyà. so nípa bẹ́ẹ̀ gbogbo àwa tá à ń pèpè lẹ́yìn ká pèpè tá a bá fi pèpè a ti ṣiṣẹ́ wa nìyẹn irú ìṣesí tá a wà yìí àdébìsọ́ lọ́wọ́ pèpè lẹ́yìn tí wọ́n jíṣẹ́ ọlọ́run tí wọ́n bá ti jẹ́ ẹ̀mí wọn bá gbọ́ alihamudulilayi tó bá sì tún gbọ́ tó oh! kó tó ti fagbára padà sí ipò yẹn làwọn wá wà báyìí sí ọ̀gbẹ́ni dábàá pé ká pèpè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká pèpè pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú sùúrù ká ṣe sùúrù tí ọlọ́run bá ní gbọ́dá fún fún wa lọ́wọ́ ọlọ́run ní ìdọ̀lẹ́dínlẹ́ إن الذين يدخلون دعاء الله ويقتلون الذين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس Ọlọ́run bá ní ìṣẹ̀lẹ̀ bí lẹ́yẹ kúrú lẹ́bi àyà ti là. Ọlọ́run dáadáa ju àwọn ẹni tí wọ́n ń ṣàìdí gbàgbọ́ sí àyà ọlọ́run. Ẹ wọ́n wá ń pa àwọn ànábì ọlọ́run. Wọ́n ń pa wọ́n bìrẹ́rì hakin lọ́dẹ̀ sí ọ̀tọ̀. Ànábì ọlọ́run máa ti wá sí lọ́dá rẹ̀ ẹ wá ṣe tọ́lọ̀ kò jù bẹ́ẹ̀ lọ ni wọ́n bá ń pawọ́. wọ́n la a sì tún lè ké pé yòókọ́ sí lónà kí wá ti pé yóò fi kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè fi sọ ìtumọ̀ al tá a bá ń tu lọ́wọ́ báyìí kí wọ́n a tún máa bá àwọn àǹdẹ́bí ọlọ́wọ́n ọba jà lọ́dẹ sí ọ̀tọ̀ wọ́n máa bá wọn jà kí sì ni wọ́n ti lórí pé wọ́n pè wọ́n sí tọ́lọ́run ni wọ́n bá bá wọn jà nítorí rẹ̀ àfikọ̀ yẹn ká máa bá àfáàjà lórí ikú pèpè ẹ̀rí ẹ ọ èmi ní báwí bóun ló ní mọ̀ pé báwí àìní yẹn wà nígbà òkè ó ṣe ṣé bóun náà yìí ẹnì kan bàbá rẹ máa sọ pé pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ni oníwàásù ẹni wọn bá ta bá kọlọ tún bẹ ṣe ni kì í ṣe pé kọyọ kó lè dìjà òbí mbẹ iṣẹ́ tí ó jẹ mọ́ òun ganan kódà lójú ìkà ilé là á mọ́lẹ̀ pé òun gẹ́gẹ́ ọ̀pọ̀ nù kíní yìí o ẹ̀rí àwọn ẹni wọ́n sàì ní gbàgbọ́ sáyà ọlọ́run wọ́n wá ń bá wọn dẹ́bí ọlọ́run wọ́n bá wọn dẹ́bí ọlọ́run ọba jà nìkan yìí hakẹ́l lọ́nà tí ò lẹ́tọ̀ lórí tí wọ́n pè wọ́n sẹ́sìn ọlọ́run. àwọn ẹni tí wọ́n pàṣẹ dọ́gba wọ́n bẹ̀rẹ̀ sí ní pa ìwọ táwa ṣe yẹ yìí fẹ́ sọ pé ọ̀dà ẹ̀ jìyà wọ́n bẹ̀rẹ̀ sí ní fawọ́. wọ́n láwọn ẹni tí wọ́n dẹ́rọ àrà yẹn wò àwọn júù ni wọ́n ń pa àwọn ànẹ́bí ọlọ́wọ́n bá wọ́n ń pa àwọn ẹni tí wọ́n ń pa àṣẹ dọ́gba àṣẹ dáadáa kódà. kódà wọ́n fẹ́ gbà wá kékeré wọn ò pa rárá wọ́n sì pa àdẹ́bì àdẹ́bì mẹ́tàléní ogójì ọdí sírí àdẹ́bì ọlọ́run òun ni wọ́n pa. wọ́n ní àwọn ẹni tí wà ń ṣèjọ sí nínú àwọn yẹ̀bù ó kọ̀ fún ọ yín kí a kí làwọn àdẹ́bì ọlọ́run ọba ṣe.

wọ́n pa nẹ́bí ọlọ́run tó tó ogójì ó lé mẹ́ta wọ́n wá pa àwọn ẹni táwọn ń jọ́sìn bí àwọn àtẹ̀lé ànẹ́bí ọlọ́run táwọn ń lọ bí ọgọ́rùn àti àádọ́rin wọ́n á sẹ́wò wọ́n pa àwọn eléyàn náà kú wọ. ọlọ́run ni nítorí bẹ́ẹ̀ sọ di mímọ̀ fún fẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ yẹn wípé ìyà tí tani tí roni ó dẹ̀ sì máa jẹ́ tiwọn. wọ́n ní. yàdí ọlọ́run dákọ̀ fọbàṣẹ́rù lọ́lọ́run wí yàdí zákàrà lìbì sàràtà si bí sàhàtú láti lè fi láti lè yàdí láti lè fi wọn sáwẹ́wà tí wọ́n bá ya ẹ fún yàdí ròdù ròdù ẹ dákun ìròdù lúwo lọ́wọ́ àbí kéèyàn sọ pé yóò jìyà <laughs> ṣùgbọ́n lọ́run fẹ́ fi wọ́n sí yẹ̀yẹ́. láti lè fi wọn sáwẹ́wà ọlọ́run lọ pé bàbá ṣéèrù tó sọ ọ́ di mímọ̀ fún ọ pé wọ́n ń jìyà ní máa ń ta ní ti máa ń roni. ọlọ́run wá ní sẹ́dúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ yẹn òlẹ́ ìkà àwọn ẹni yẹn ha. ọlọ́run ní sẹ́dúfẹ́ àwọn ẹni yẹn. Ọ̀làyíká lẹ́yìn náà bí bọ́dì àmọ́ lókun. Àwọn ẹni tí wọ́n ń pa àwọn àdẹ́bẹ̀ ọlọ́run torí pé wọ́n ń pè wọ́n pé kí wọ́n wá sí lọ́wọ́. Lọ́dọ̀ láti àmọ́ lókun. Ẹ̀rí pípa yẹn ló jẹ́ paríparí ni o. Gbogbo nǹkan tó ṣáájú pípa ọgbọ́dọ̀ tẹ̀lẹ̀ sẹ́ni tí bá ń pèsè sẹ́sìn àgbọ́dọ̀ ṣe é fún o. Bíi kábù, bíi kálù, bíi kádìrẹ̀dẹ́ títí ipá wa pa ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ o. gbogbo orúfẹ́ àwọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀. ọ̀làyíká lẹ́bí náà bí tóbi àmọ́ ló fún. iṣẹ́ wọn ti bàjẹ́ o. ẹ̀rí kọ gbà ẹni títún pèpè ó ti jẹ níyà gbogbo tẹ́lẹ̀ yẹn lè ṣe wọ́n ti bàjẹ́ o. gbogbo rẹ̀ yóò tó lè ṣe bóyá ó ṣe sádákà ni. kò ní gbalada mọ́ ọ̀dà mọ̀lẹ́bí pọ̀ ni kò ní gba aládàmọ́ o ó ṣe dáadáa oríṣi wọ́n yóò ṣe dáadáa sáládùúgbò ni káwọn ọba aládùúgbò ọpàtàkì pọ̀ ọba aládùúgbò ọpàtàkì o ọba aládùúgbò bá jẹ́ mọ̀lẹ́bí tuntun wa jẹ́ mùsùlùmí ìwọ mẹ́ta ni ọgbà á fún ní ìwọ pé ọjọ́ mọ̀lẹ́bí á fún ní ìwọ pé àjọ o? a tún wá fún níwọ̀ pé àjọjà ládùúgbò káládùúgbò bá wá jẹ́ mọ̀lẹ́bí lásán ajá pé méjì dẹ́sì wà fún ẹ̀rí yọ gba àwọn mọ̀lẹ́bí agba àwọn kiri ọ̀ agba àwọn aládùúgbò tó bá ti pa aládùúgbò nìkan ní oníwọ̀ ẹ̀yọ̀ kan kì í ṣe mùsùlùmí kì í ṣe mọ̀lẹ́bí tọ̀yọ̀ kó dàbí èyàn ṣe mùsùlùmí adẹ̀tí máa fi wà ládùúgbò ọ̀yàn pé kẹta akẹ́yẹ̀ bá fún tó bá ní ará ládùúgbò nìyí ó ń ṣèyàwó wọn á ní sọ́ọ̀tì làwọn ti lọ sí èèyàn nílọ ṣùgbọ́n tó gbóúnjẹ fún àjẹ náà torí kí n sára mu ní ká jẹ́ wọ́ gbogbo ẹni tó bá wà nínú ẹni tí ń pa àwọn àdínẹ́bí ọlọ́run àbí ń bú wọ àbí ṣe sùn tá fún wọ ògbórúfẹ́ àwọn ènìyàn. Àyíká lẹ́jìn ní ábítọ́ ti àmọ́ lòun fi dùn ní àwọn ẹ̀rọ. Ìfẹ́ wọn ti bàjẹ́ gbogbo rere tí wọ́n ṣe ti bàjẹ́ láyé bí bàjẹ́ àti lọ́run. torí bẹ́ẹ̀ ọ̀la àti dáadáa bíi hálẹ̀ ádámì ṣáàmùtì ha àní kásẹ̀ tó ṣe sí rárá bí tí nǹkan mọ̀. nítorí pé ìmọ̀ọ́nù sọ̀hí ìgbàgbọ́ tó lálàáfíà ò sí fún ọ ìgbàgbọ́ bá wà ní ohun téèyàn bá ti ṣe yìí ó ṣe nǹkan lónìí ọlọ́run lè ní kéèyàn ṣe lọ́la nídìí kéèyàn mú tọ̀gùn já Wọ̀wọ́ aláhùn mi náà sírí. Ọ̀wọ́ àtẹni tí ọkọ̀ fún ọ. Inú ìyá ọlọ́run ọba tún sọ fún wa pé àlàmúsára lẹ́lẹ́dé náà ó kùnà sí ibà. يدعون ثم ألم تر إلى الذين أوتوا النسيب من الكتاب يجعل دعون إلى كتاب الله ليحكم بينهم ثم ثم يتولى فريق منهم فانظر ألم تر كده النبي واريني الذين أوتوا النصيب من الكتاب wọ́n fún àwọn náà ní síra ìyẹn ni pé wọ́n fún wọn ní àtàwọ̀rọ̀ àwọn tí wọ́n fún ní àtàwọ̀rọ̀ wọ́n ní wọ́n ń ṣèyá pẹ̀lú ìyá àyàtọ̀ afẹ́ǹkà yìí pé lọ́fà tó fi sọ̀kalẹ̀. mẹ́tàlá fi yẹ sanna nínú fún ìsinẹ́ni pàtàkùn mú pàtàkùn mú ìlànà bí sallallahu alaihi فحكم عليهما بالرجم فأباوا فجئوا بتوراة فوجدوا فيها فالرجم فقدموا ẹ̀rí wọ́n ní wọ́n sì yà pẹ̀lú pé kí lọ́ọ́ fáyà yìí ló fi lọ́ọ́ balẹ̀ afáwa sùdẹ́ yìí wọ́n là débi sallallahu alaihi wasallam wọ́n pe àwọn júù pé gbọ́ sí islam lọ́ọ̀dọ́ òdìbò ọ̀hún fa ọwọ́ àṣọ yìí pé àlùmọ̀ ya muhammed kíkẹ́ eré òṣìṣẹ́ eré àtẹ́bí ọ̀yá wa ló kọ́ síbò afẹ́bọ̀ wọ ká lọ sọ́dọ̀ àwọn dáàb àwọn àfa wa afẹ́bọ̀ jiyàn jẹ́ àbọ̀ àbọ̀ àbọ̀ ṣe dìbìtì òṣìṣẹ́ ọlọ́wọ́ aṣọ yìí kẹ́kẹ́ ẹ má jẹ́ lọ sọ́dọ̀ àwọn àfa yìí bá lè ilà kìtàbílà bìtìrọ̀ ọlọ́run ni ẹ já lọ à ń sọ̀sálá ní àbí àwọn ẹni yẹn máa ń sọ pé ó alọ́dọ̀ àwọn afá àwọn làwọn lọ. wọ́n lè pa bẹ́ẹ̀ lọ́wọ́ fi sọ àyà yìí kalẹ̀ sàyìn ìbòdò jùmẹ́r àti ìkìrímọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma wọ́n lójú tí ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ ilé ẹ̀kọ́ lọ́jẹ́ táwọn kan náà wọ́n yẹ̀ mú yìí wọ́n wá pè wọ́n pé ẹ wá sí lọ́hùn wọ́n ní wọ́n àwọn àdètò eré àdẹ́bí ẹ̀sìn wo ni wọ́n wà lórí ẹ̀sìn ẹ̀ ọba ní alábílẹ̀ ní Ibrahim wọ́n ní mo wà lórí ìlànà ẹ̀sìn àdẹ́bí Ibrahim àwọn méjèèjì yẹn wá sọ pé sórí Ibrahim tó lọ wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ káàdé yẹn kò fi yà wọ́n ní jù ní òjijì ọlọ́run ni ẹni Ibrahim jù ní fàhálùmù ìlà sọ̀rọ̀ ọ̀dà ẹ lọ gbé àtàwọn ayé wa bẹ láàrin wa tí wọ́n bá kọjá lẹ́wọ́n láwọn ò lè gbé wa ọlọ́run wá sáyà ìkàlẹ̀ afáwọn alikẹ́lẹ́bí wọ́n lọ sọ̀kalẹ̀ nípa ẹni méjì gẹ́gẹ́ bí sèkù ṣe kà á fún wa nípa ìtàn àwọn ẹni méjì tí wọ́n ságbèrè wọ́n sàṣẹ́wó. wọ́n wá gbé ìdájọ́ lọ bá nẹ́bí sọ́lọ́lọ́ òṣìṣẹ́ ọlọ́run adé àṣebíyèsí rẹ lẹ́sẹ̀ ọ̀dà tí wọ́n lẹ́yìn ló kó pa. wọ́n wá kọjá lẹ̀ wọ́n ní wọ́n wá ní kí wọ́n lọ gbé àtàwọn wọ́n bá gbé májẹ̀mú láíláí wọ́n gbé dé. ẹ sí àwọn oṣù tí náà ni wọ́n bá bá ìdájọ́ ọpẹ́ ní wọ́n bá ti sì rẹ kí wọ́n lẹ̀ wọ́n ló kó pa bẹ́ẹ̀. wọ́n wá padà wá lé àwọn méjèèjì ló kó pa ọ̀gọ́dì ìbú wọ́n bá bínú pé a ah, bóun la fi ajẹ́ tí wọ́n tí wọ́n ṣe lè làwọn olóko wọ́n ṣe lè lé àwọn èèyàn àwọn olóko pa ẹ̀rì tòun ní àwọn ìyẹn ni pé ìtàn àwọn ẹni méjì tí wọ́n ṣe sì náà yẹn ní táwọn yahudi wa lọ ga nẹbi pé kí ni jìyà rẹ̀ ẹ àlọsọ sálọ sọ pé àti jìyà rẹ̀ náà ni kí wọn lẹ wọn lóko pàǹgò sí fábílẹ fábílẹ ya ni wọn ẹbí bẹẹni òtíra yín wọn ní òsì náà yẹ gbé wa wọn gbé sí àwọn abáyé bó ti wà nú ẹnìyẹn ọlọ́run bá wá ń búrọ̀ wá nípa àwọn yìí pé alámtárọ̀. alámtárọ̀ ilẹ̀ lẹ́yìn náà ọlọ́run ní orí ni àwọn ẹni tí wọ́n fún ní tíra àwọn ẹni ní tíra wọ́n ní àtọ̀rọ̀ ó wá pè wọ́n lọ síbi pé ẹ jẹ́ ẹ padà síbi tíra ọlọ́run lè yá tó bẹ̀yìn náà ó ti dájọ́ láàrin wọn báwo kẹ́ ti lọ sí yẹ́yìn padà ní wọ́n yẹ pé rọ̀ ilẹ̀ ló kò pamọ́ ó tẹ̀ sí wàá dùn síra wọn. wọ́n wá yẹ́yìn padà wọ́n sẹ́rí kó o níbi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá wò lò ọlọ́wọ́ wá ní àwọn ènìyàn záálíkà tí wọ́n ṣe yẹn. ذلك بأنهم قالوا ذلك بأنهم قالوا لا يمكن زمانا إلا أيام معدودات وغرهم بدينهم ما كانوا يفترون قالوا ذلك بأنهم قالوا ذلك بأنهم قالوا لا تمسنا النار إلا أياما معدودات وغرهم بدينهم ما كانوا يفترون yẹn fi zálíkà àtàwálé ìyẹn ìpadà wọn àti gbígbórí wọn kò ní bi ayé ọlọ́wọ́ bá. yánà òun kọ́ lu àìbí sábàbí kan ò lè ní. ẹ wọ́n ní torí wọn tí wọ́n ń sọ yìí pé. àtàwọn sáà náà rún. ìwọ fi láwọn ò ní lò fi ọlọ́run nìyẹn wọ́n ní báwọn bá tiẹ̀ wá wọlé òun gẹ̀. ilà àyà máa ń máa ro dábì. àsìkò díẹ̀ náà làwọn ló fẹ́. <laughs> ilé ayé ní yẹn fi sá dẹ lẹ́ta tó fi sá tó lè gbọ́wọ́ rẹ̀ tó ń bẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún àbí wákàtí kan àbógun náà tó ti pẹ́ rúbẹ̀rúbẹ̀ kí wọ́n rí ọ̀yá ọ̀yá àwọn amúlọ́ sábà ni mo lọ́wọ́ láàrin wákàtí kan kódà iye owó yòówù tó ọ̀ bá àtọ́ pé èèyàn gbà jẹ́ ògùn náà rògbẹ̀rògbẹ̀ yìí bá ti mú lọ́wọ́ láàrin wákàtí kan. ìgbà wọn wá ní ìdájọ́ zìnà ẹtọ́jábílé kọ́tọ́jábílé ya òun ni kí wọ́n lẹ̀ ló kò fa nígbà tí wọ́n ṣe zìnà ó dẹ̀ sì wá ní àtọ̀rọ̀ wọn á láwọn ọ̀gbà ìdájọ́ yẹn. wọ́n á ní kí ló dé ohun tó jẹ́ kí wọ́n gúrí kò bí ìdájọ́ ni wọ́n ah, ṣé ìdájọ́ táyé bá àbá gbà báwọn bá tiẹ̀ wá wọlé ní àsìkò díẹ̀ làwọn olóńgbẹ́ nínú ọlọ́run. Ẹ wọ́n láwọn gbọ́dọ̀ lè jogójì ọjọ́ lọ́gbẹ́. Ogójì ọjọ́ náà làwọn olóòlù rẹ̀. Ìwọ ọba gbèdéke àkókò táwọn fi sin ògédè gbé màálù ń jẹ lọ, èdè Musa Sábì ló yù sí. Kò táwọn olóòlù rẹ̀ Lẹ́yìn ìgbà ni báyìí àwọn ìyàwó nìyẹn. Màkà ló yẹ fúta o, ọwọ́ akẹ́tẹ̀ jẹ báwọn nínú ẹ̀sìn wọn àdápa tí wọ́n ń dá àdápa rẹ̀ ohun tí ò yé wọn tí wọ́n ń sọ yẹn ohun tójú wo òtó tó wí ìgbé táwọn bàtẹ àwọn ẹlẹ́gẹ̀ẹ́ àsìkò díẹ̀ ni ẹ wà wọn dúró yìí tàbí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sáwọn ròyìn afanilẹ́rìn yẹn wọ́n lè ní wọ́n ní kẹ́nìkan sáré tara lọ lo ogún ọdún lẹ́wọ̀n ọ̀sáré lọ lójú ọdún péré bẹ́ẹ̀ àtàwọn yẹ̀wù dí ni wọ́n ti wọ́n kọ́ dárú nkẹ́ bẹ́ẹ̀ nílẹ̀ ṣùgbọ́n àwọn bàtẹ àwọn ọ̀dẹ́ òun ogójì ọjọ́ péré làwọn olùgbẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ni ilé ọlọ́run nìyí ọ sí sáyé ẹni pa wí bẹ́ẹ̀ fún wa mẹ́ta yé yìí gan la sọ pé yòó lè mógun náà lọ́wọ́ fún wákàtí kan yìí kó dàbí wọn láwọn ogun fún yẹn ẹ̀rí ilé ọlọ́run wa nìyí ọlọ́run lọ́mọ̀gbà tí wọ́n ti bomi pa iná tí àwọn tí àwọn kèfèrí ó jó àwọn kèfèrí máa máa jó kó tó di pé ó dé yìí ń lò láyé bí bí ìlọ́po ìgbà ni wọ́n ti bomi pa kọ́ wá tó kun bí kíkíní kan kíkíní kan òun náà la lè mú dání láàrin wákàtí kan yìí káwá rẹ nìkan káyà kò olóhùn nílò dájọ́ owó onídìí àti lò dájọ́ ọlọ́run bóun ọba ti ẹ̀wọ́ ní ọjọ́ díẹ̀ náà lówó ló ń bẹ́ ẹ̀rí ọlọ́run bá wá ní kò sí ohun tó kó tẹ̀jẹ̀ bá wọn àdáparọ́ wọn ni wọ́n ń pa yẹn. ohun tó ń dàdàparọ́ rẹ̀ nínú ẹ̀sìn wọn sí èso òdodo yẹn. ọlọ́run bá wa sọ pé fọ̀kẹ́fà ìdájà máa ń náà hùm lè yọ̀ mí láàárọ̀ ìbá fi ẹ̀. Thank Ọlọ́run fọ̀kẹ́ ifá. Fọ̀kẹ́ ifá ìgbà jàmánà ń lè yá omi làárọ̀ ìbà bí yìí. Ẹ ọ ti fọ̀kẹ́ ifá ni pé há lòró báwo ni ṣe sí owó ṣe rí. Ìgbà jàmánà ń lè yá omi. Àwọn tí wọ́n sọ pé àwọn onílòjà sì kò díẹ̀ lọ nínú náà. Bóòlù ṣe sí wọ́n ti máa rí nígbà tá a bá kó wọn jọ tá a kó wọn jọ ní ọjọ́ kan tó ṣe pé kò sí èméjì inú ẹ̀ ọjọ́ wo lọ́jọ́ yẹn òun náà lọ́jọ́ gbé dàlù kìyàmà. ẹ̀ẹ́ tó wá jẹ́ pé wọ́n fìyà tí kò ń lò lẹ́fún máa ká sàbàt àwa pé fún gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan nínú àwọn bàkàtà díà àtàwọn míì a pé ẹ̀ṣẹ̀ kálukú fún ewu tó ṣe é ó ṣe rere ní tá a fún lẹ́sẹ̀ dáadáa ó ṣe bí burú ni tọ́wá gbẹ̀sẹ̀ láburú bóò lọ́rọ́ wọn ti máa rí níjọ́ yẹn. tó ti fáwọn lẹ́ẹ̀dì àti gbogbo èèyàn lápapọ̀ àdísàbò sí fún ọbẹ̀ tí ò kàn wọ́n. pẹ̀lú wípé ewu tó jẹ́ dáadáa wọn àní di ikù àdísàbò sí fún ọ pẹ̀lú wípé àìdá wọn àní fi àlé sísì ẹ̀rí níbí báyìí lè yẹ ẹ ti sẹ́ ọmọ lè sẹ́ adẹ̀sí ẹ̀gbáàmù báyìí yọ paasi ó sọ fáwọn fílì ó sì lè fílì wọn làwọn paasi ẹ̀ ìyẹn ò ní wáyé bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba sùfàánù. ملك فارس والروم وقال للمنافقون هيهاتا ẹ̀rí àyà tí a tún wọ́n ní ẹ̀rẹ́ sọ kalẹ̀. nígbà tá a dẹ́bi sallallahu alaihi wasallam tó ṣe àlùkáwà ní fún tó ṣe àlùkáwà ní fáwọn ọ̀jọ́ rẹ̀ wípé ìkápá ọ̀la fashion adọ́wọ́yé ẹ̀tùrọ̀ àwọn mùlẹ́bí kí wá rí ọ ah, ah, lárúbáwò tó wá ní gbogbo kápá ọ̀la bẹ̀yẹ àwọn mùsùlùmí ó ní kápá gbogbo bẹ̀yẹ wọ́n ló ti jí rẹ̀ ọlọ́run wá sọ àyà kalẹ̀ lórí ẹ̀pẹ́ kò lè lọ fún bẹ́bẹ́ lè kalẹ̀ bọ́ọ̀lì. وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك مما تشاء وتعيش من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. àwọn olójú sọmẹsẹlú àdínì nígbà tí anabi sallallahu alaihi wa sallam ti ń sọ fún àwọn mùsùlùmí jọ yẹn pé àà àní àwọn mùsùlùmí á padà ní kápá ọlá Paris àti Rome àwọn yẹn wá ní àà ó jìnnà o àà ẹ tún darí ibẹ̀ yẹn náà ó jìnnà o ọlọ́run wá dé àdẹ́bì máa sọ fún ọ. sọ wípé ìwọ ọlọ́run ọba wọn ọmọ ọlọ́run ni kó lè ṣe bẹ́ẹ̀. ewu tá a bá ń wò kó jìnà láti ṣẹlẹ̀ ó súnmọ́ lọ́dọ̀ lọ. wọn dá ká lọ lọ ìbí azeez ó lè jìnà lọ́dọ̀ tí torí bẹ́ẹ̀ sọ wípé ìwọ ọlọ́run ọba máa ń kí àlùmọ́lẹ́kì olùdíkàfà gbogbo ọlá ni ọ. ẹni ọba wù ẹ wàá ta lọ́rẹ̀ ọlá nínú ẹ̀dá rẹ. àti wípé ẹni tó bá dẹ̀ sì wẹ̀ wàá jọ́ lágbà lọ́wọ́ ẹ̀. ẹni tó bá wù ọ lọ́wọ́ bá. ọ yẹpẹrẹ rẹ̀. Eh, ìyẹn ní pé wọ́tẹ́ ń sìn òlè mú kíkà mi mọ̀ ń tẹ̀sá ẹni ọba wọ̀ ọjọ́ lágbà lọ́wọ́ rẹ̀ wọ̀tọ̀ ń sìn mọ̀ ń tẹ̀sá ẹni ọba wọ̀ wàá fún níyì pẹ̀lú yìí pé wàá fún lọ́lá wọ́tọ̀ sí ló mọ̀ ń tẹ̀sá bákan náà wàá sì yẹpẹrẹ ni tó bá fẹ́ pẹ̀lú wípé ọjà ọlágbà lọ́wọ́ ẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ alkhayr gbogbo ti jẹ́ rere ní bẹ lọ́wọ́ rẹ̀. Innaka ala kulli shay'in qadir. torí bẹ́ẹ̀ wọ́n ọlọ́run ọba nìyí adálẹ̀ tèmi ẹ lórí gbogbo nǹkan ẹ̀rí afáwọn Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu àti Anas ibn Malik ọlọ́run tó bá ní ọdún sí wọn. wọ́n ní gbàtà ń tẹ́lẹ̀ sallallahu sí mọ́kà di ilẹ̀ Islam wọ́n wá sí àlùkáwàdì ìmọ̀ pé mọ́kà tẹ́lẹ̀ kì í ṣe ilẹ̀ Islam lọ́lọ́run ṣe pàǹdẹ́bì láṣẹ wípé kó ṣe ìjọra láti mọ́kà lọ sí Mẹ́dínà ìgbà tó wá padà di ilẹ̀ Islam ìlànà mùsùlùmí ti tún padà yẹ fún ọ̀rọ̀ bíi sọ wípé la hijrata ba'da al-fath ẹ tó gbọ́dọ̀ sọ pé ẹsẹ yìí jẹrà láti mọkà lẹmọ dínà lọ́wọ́ nígbà tí mọkà náà ti di islamic state báyìí walakin jihadun waniya ṣùgbọ́n o jihad bẹ o sábà sọ fún gbogbo ayé gẹ́gẹ́ bí èmi tí mo já láṣẹ gbogbo ayé ẹ wá o waniya ẹni tí ọba sì lè wá kó láníyàn wáyé náà tó ń fèrè tó ń fà fèrè tí wọn bá ti ní ẹ jáde fún gbogbo ẹ jáde ẹ rí i nígbà tó wá di pé mọ́kà dilẹ̀ islam anabi sallallahu alayhi wa sallam alọ́wọ́ asálùkà wà ní fáwọn ọ̀jọ́ rẹ̀ pé adéọlá paris àti rome ẹ̀ẹ́dì kápá rẹ̀ àwọn nẹ́fìsì àtàwọn yahudi àwọn ní olè ṣe sí o bóò là ń débi sallallahu alayhi wa sallam ṣe ní kápá paris àti rome àwọn èèyàn mà dé yìí gan ṣé ẹ lè bí kí ẹ sọ wípé amẹ́ríkà ó padà wà lábẹ́ àwọn èèyàn kan yóò sì padà rí bẹ́ẹ̀. èyí sá lọ ẹ̀fọ́ àwọn lẹ́sìn wọ́n fẹ́ ríra wọn sí pé mọ̀hẹ́mìlú làwọn sí àríwá rẹ́yìn làwọn gbogbo kẹ wọn fẹ́ dá sí àtẹ̀yìntọ́kẹ̀ wọn àtẹ̀yìntọ́kẹ̀ wọn pẹ̀lú kẹtọ́ dẹ̀ sì yá mùsùlùmí dẹ̀ ní wípé ìjọba yẹn sì máa padà sùn lọ́wọ́ èyí náà sàwọn kọ́kọ́ lò tí ọba kò lọ́dọ̀ ẹni tó lò tó lè bọ́ sọ́dọ̀ tó á tó wá kò lọ́dọ̀ á túbọ̀ gbòòrò tó bá tún padà yá gẹ́gẹ́ bí ọ̀dà sọ̀sọ́lá tó ti jẹ́ ọ́ yá wa tí gbogbo nǹkan yóò ti tó tẹ̀léra wọn tá yóò fi tán sọ̀sọ́lá ti ṣàlàyé ẹ̀ fún wa kì í ti fọ́dọ̀ wọn ni agbára ọ̀padà kẹ́gùn sí kẹ́yìn ayé ẹ̀rí wọ́n ti gbàdá sọ̀sọ́lá tí wọ́n ká wa dilẹ̀ Islam ọ wá ń sọ fún àwọn ọ̀jọ́ rẹ̀ yìí pé àwọn fárísù ọlá wọn àwọn gbà àti róòmù àwọn ọ̀sẹ̀ àwọn mùnẹ́fìkì àtàwọn yahudi àwọn àdìmọ́ ní kò lè ṣeéṣe túbọ̀ làǹdẹ́bì ti lè rírọ́ ọlá àwọn ènìyàn mà níyì ẹ kí wọn mọ dùkọ ya jókòó ara ẹ jẹ mọkà tó gbà yẹn kó fi mọ bẹ́ẹ̀ àti mọdínà wọn máa sọ pé òun tún nídìí ọlá ẹ fárísù àti róòmù kẹ ọ nítorí ọ̀rọ̀ lọ́wọ́ fi sọ àyà yẹn kalẹ̀ muhammadu bin abdulaziz alimadu wazi wọn nínú tíra rẹ tó ṣe wọn ní abdulfadil muhammadu bin hussein alhaddadi wọn ní muhammadu bin yahya wọn ní isaaku bin ibrahim wọn ní rohu bin ubadah. ó fún wa fún alásọ̀dọ̀ pàtàdà ó lọ sọ fún wa ikú títí ọlọ́run sallallahu alaihi wasallam ọbẹ̀ ọlọ́run ẹlẹ́dàá tí wọ́n ọlọ́run ẹlẹ́dàá ọlá àwọn fashion kó تؤتي كل ثمر من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير mọ́líkà lèmọ́líkì tó tèlèmọ́líkà ọ̀ṣẹ̀ṣà ẹ̀ ọba ń fún ẹni tó bá wẹ̀ lọ́la wọ́tẹ́ńsì olùmọ́líkà ó sì jẹ́ àgbà lọ́wọ́ ẹni ọba wù ẹ̀. bákan náà wàá fi ìfẹ́ tó bá wù ẹ̀ pẹ̀lú pé wàá fún lọ́la ó sì yẹ pẹ̀lẹ́ ẹni tó bá wọ̀ pẹ̀lú pé wà gbọ́ lálọ́wọ́ ẹ̀. ẹbí bàbá kò yẹ rò ní nàkà àlà kò lè yé nǹkan di. ọwọ́ rẹ̀ nìkan fa rere wà torí pé wọn lọ́wọ́ bá ní adálẹ̀ ìsinmi wọn lórí gbogbo nǹkan. ẹ̀rí alùsáàdà wí táàkà sàáyà lẹ́bi wọ́n ní abdullahi bin hamid alwazan ó fún wa nírọ̀ ó ní muhammadu jafar almaqiri ó ní hamadu bin hasan. Ah, tó fi lọ́dọ̀ àfàwà amúrù bùn áwùf wọn ni abi hadasa ni abi ó ní bàbá mi sọ fún wa látọ̀dọ̀ bàbá òun pé kàtà rasulullahi sallallahu alayhi wa sallam ala al-khandaq yawm al-ahzab wọn là ní sọ̀sálà ń falà ní ọjọ́ ogun khandak ogun orí kòtò tá a máa ń gbọ́ tí gbogbo àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ tí wọ́n pín tó ń pèsè àlùfẹ́ sálá nípa àwọn ohun àtẹ́bí tètàtètà àtàwọn tó tẹ̀lé. wọ́n náà sọ sálá wọ́n wá fa ìlà síbi ìkòtò yẹn. wọ́n lè wọ́n wá mú ìdàrí kọ́tà kúnlẹ̀ aṣáájú àṣàlùbà yìí nìjọ́ wa. wọ́n lè àwọn ẹni mẹ́wàá tí wọ́n máa mú ìgbọ̀n pọ́ọ̀tù tí wọ́n fi gbẹ́ òṣèṣì horo yẹn tó ṣe yí pé táwọn ọ̀tá bá ti ń bọ̀ báyìí nígbà àwọn ọmọ mi kò tún tẹ̀sẹ̀ wọ́n fẹ́ tún tẹ̀ gẹ́gẹ́ bí ètò òkú ẹ̀rí báyìí ni ohun tí a ti sọ sálá tó ṣe Amr ibn Awf ó lé mi àti Salman àti Hudhayfa àti Nu'man bin Mukarrar al-Muzani àtàwọn ẹni mẹ́fà náà àwọn sọ àwọn wà nù àwọn ẹni tí àwọn bẹ́ẹ̀ ìgbọ́ pọ́ọ̀tì yẹn ó nígbà táwa gbẹ àwọn bá dáa báwọn ṣe rí àpáta kẹ́lú òkúkú yẹn nìyẹn àpáta yẹn àwọn sá jígà àwọn ọmọ báyìí ó sì di pé jígà ọ̀rẹ́ nìyẹn sọ́dà ọ̀fà yàgì ó la wá sọ báyìí pé ìrẹ Salman ọ̀ọ́yà àgùkè lọ́ọ́ bá ń tẹ́lẹ̀ torí kòtò yẹn ti gà lọ́ọ́ bójú ọlọ́run ọba di sàlàyé pé nígbà tá à ń gbẹ́ fòtò lọ ẹ̀rọ ti rú àwọn ẹni tí wọ́n máa ń bá yẹn gbẹ́kẹ̀jà oríṣi wọn kẹ́ o lè kẹyẹgí ọba ya wọn kà pátá lọ́wọ́ sọ fún anabi sallallahu alaihi wasallam pé àpáta kẹlá máa kàn yìí nígbà kó ń bẹ ni abánisọsọlá máa fa wá láti nkankan sọlá ọ̀fẹ́ ká ṣe nǹkan tí yọ yàfa sí ohun tánú sọsọlá tó bá fẹ́ wọ́n ní àfáwà Salman al-Farisi radiyallahu ta'ala anhu wọ́n bá lọ bójì sí ọlọ́run sallallahu alaihi wa alihi wa sallam wọ́n á nílò òjì sí ọlọ́run afáta kan máa ní funfun táwọn rí nínú kòtò báwọn ti sá jígà wọn jígà wọn ní máa ń ta dànù ní ìrúru nípa. àwa ò pa àlè sí gẹ́gẹ́ àfi ká wá gbọ́ kí lọ fẹ́ ká ṣe àfẹ́ ta ẹnu àláwọn tó ọba ní ká ṣe. ànájú kẹsàn ti wà lórí òkè àwọn wà ń sálẹ̀ bí kẹ́nìkan máa gbẹ́ kàǹgà lábẹ́ kẹ́nìkan wà lókè kan máa wò. ẹ̀rí wọ́n lè ṣe ọlọ́run bá sọ̀kalẹ̀ pẹ̀lú Salman sínú kòtò yẹn wọ́n lè ṣe ọlọ́run wá gbé jígà ẹ̀ láti kó jíṣẹ́ ọlọ́run kìí sọlẹ̀ o ẹnìkan sọ pé ẹ má sọlẹ̀ àdébí yìí sọlẹ̀ sọlẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ tọ́kọ́ wá sọ pé alimọ́mìnú alikọ̀wé khayru min alimọ́mìnì tọ́hìn wà hábù ilàlá min alimọ́mìnì tọ́hìn wọ́n fi kulli khayr mùmìnì tó bá lágbára ẹ̀ ó lóore kó yọ ọlọ́run nífẹ̀ẹ́ sí ju mùmìnì tó yọ̀ lẹ́ lọ àwọn sálábà gba ọba gba jígà Salman wọn lọ́ba sẹ́bo àpáta yẹn lápáta tó kíkà nìyẹn àpáta tó kíkà báyìí ìtìmọ̀ kẹfà sẹ́yìn rẹ̀ níbẹ̀ kẹrin wọn ló gbogbo ẹgbẹ́ méjèèjì Mọ̀dínà níbi pé yẹn fẹ́ lè sọ pátúpà ń bẹ́ nu fòtò tí ó sókùn bèrè yẹn fọlọ́sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ báyìí ìwọ táwọn kẹrin tà nẹ́bì ṣe ni pé kábàárà Rasulullahi sallallahu alaihi wasallam ìṣàlọ́ Allahu akbar òun tà lẹ́bi mi nìyẹn. wọ́n ní kódà kábàárà yẹn àwọn gbọ́ yé títí pé àgbà ló ti tún kún ìlú táwọn mùsùlùmí darí. àwọn bí irú àwọn àwọn kan tí wọ́n ń gbà lù káàkiri ọlọ́nkọ́ máa ní fún wọn ní hidaya tí wọ́n wà nílẹ̀ haúsá ń sìn nínú wọn tún tí wọ́n bá tún rí kan gbà fọlọ́n sọ̀sálàn ṣe Allahu akbar yẹn ní ìkábára pé atúgbà ló kó lu ọ àwọn mùsùlùmí àgbà pé àkànníbi ah, ìṣèlú àwọn adé òṣèlú bẹ́ẹ̀ àwọn náà sọ pé Allahu akbar wọ́n nígbà tí ọ̀yà òṣìṣẹ́ ọlọ́run tí wọ́n ti tún gbé jígà sókè lẹ́ẹ̀kejì nìyẹn ó ní gbà ó ọba tún fọ́ àpáta yẹn fọ́ wọ́n ní mọ́lẹ̀ kẹfà tún jáde fẹ́ ìmọ́lẹ̀ yẹn ọ́ tẹ̀yẹ̀ débi pé yọ fẹ́ gbogbo ẹ̀gbẹ́ kẹ́ni Mọ̀dínà àti ẹgbẹ́ kejì rẹ̀ bíi pé àtùpà ń bẹ nínú ilé tó sóòfù kiri ló ṣe rí wọ́n sì fi ọlọ́run sọ pé Allahu Akbar bíi ìtàkọ́kọ́ bíi pé agbàlú àwọn mùsùlùmí náà síbẹ̀ wọ́n nígbà tó tún yá òjíṣẹ́ ọlọ́run bá tún gbé jígà yìí ókè ó nígbà ó tún sẹ́nu àpáta bíi tí mọ́kẹ́ ṣe tún ṣe ló ti tún sáyé ara ń bẹ̀ nìyẹn débi pé ọ̀dà mi pé wọ́n ti àtùpà sílé tó sóòfù mọ́lá adéwòsàn sọ́lá pé atúgbà ló kú lù wọ́n ní Salimani wá ṣe kí ni o tàbí akada yẹ́dà Salimani ansasala wa gba ọwọ́ Salimani mú Salimani farid ọwọ́ agókè ẹ̀rí ẹ̀rọ kan ansasala bẹ́ẹ̀ kòtò wọ́n fi hàn pé wò ó tún lo ládàá nìyẹn ọgbà ọwọ́ rẹ̀ mú ẹ̀rí pé afáwọ̀ Salimani náà àwọn náà strong ọgbà ọwọ́ rẹ̀ mú lọ́sọ̀ agókè ẹ̀rí afáwọ̀ Salimani ni ó ní òun fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lórí òjíṣẹ́ ọlọ́run ìwọ́n mà ti rí kankan orí kankan tó ṣe yí pé ìyàlè àwọn oríru rẹ o èmi oríru owó tó rí o kí ni owó tó rí gẹ́gẹ́ òjíṣẹ́ ọlọ́run tó fi di ìmọ̀ àti tẹ̀kùn bí èrò tó ń ṣe yẹn wọ́n ìṣẹ́ ọlọ́run wá gbójú wo àwọn mùsùlùmí ìgbà tí ó gbójú wo wọ́n àwọn àdìrọ̀ ẹ̀ tún mọ́ ẹ̀kú lu Salman ṣe é gbọ́ òtún sàlùmọ́ ọdún wí ṣe é gbọ́ wọ́n ní bẹ́ẹ̀ nínú òṣìṣẹ́ ọlọ́run ó lè mo máa fa jígà yẹn ni pé mo fi jígà mo fi sá àpáta lákọ̀ọ́kọ́ ìtìmọ́ mo ti sá jáde nìyẹn ìmọ́lẹ̀ kan jáde ìmọ́lẹ̀ yẹn wá tẹ̀ títí tó fi dé eh, ibi tá a lè pè ní hírọ̀ eh, yàtí àwọn ilẹ̀ tó jìnà bẹ́ẹ̀ ni yẹn dé. ẹ̀ẹ́kejì tó ń tún sá yẹn náà tún dé kí wọ́n dé sọ ó dé pasian yẹn ni pé ọ̀kẹ́ dé róòmù ọ̀kẹ́ dé pasian yẹn ni pé ọ̀nà rẹ̀ jì oríṣiríṣi ló wá fún mi níròyìn pé kí n sọ fún ẹ̀rẹ́ àbẹ́rẹ́ o sórí ìjọ mi ẹ oríṣiríṣi ló sọ fún mi bẹ́ẹ̀ pé ìjọ mi o ó borí gbogbo àwọn ayẹyẹ ní ọgbó títí mọ́lẹ̀ ẹsẹ̀ ni ẹ̀ wọ́n borí ni o ẹ̀rí àti tẹ̀kẹ́rí àti tẹ̀kejì àti tẹ̀kẹta àwọn ìlú yẹn àwọn afáfàrà sọ pé mẹ́ta ni pé yámọ̀nù tẹ̀tẹ̀ róòmù tẹ̀tẹ̀ ẹ̀ gba yámọ̀nù ẹ̀ gba róòmù ẹ̀ tún gba fáàrí ipe tí mo mú tánù sọ sálá tó sọ nìyẹn tánù sọ sálá sọ pé sáàṣì torí bẹ́ẹ̀ ni mùsùlùmí ẹ̀ máa dúró wọn ní bínú àwọn mùsùlùmí ṣe dùn nìyẹn wọn wá sọ pé alihamudulilayi bọ́ ìdò sídìkì àlùkáwà ní òtítọ́ nìyí o tọ́lọ́mọ ọba àlekè ọlásà àlùkáwà ní fún wa wípé a rí àtìlẹ́yìn lẹ́yìn tá a bá ti gbẹ́ kó tó jìhòrò yìí tán àwọn mùnẹ́fìkì bá sọ pé ẹ ẹ jẹ́ máa ṣèmọ̀ nípa àlùkáwà ní ìbàjẹ́ tàjẹ́ fi sọ fún yín ẹ̀ gbẹ́ kòtò ẹ̀ wà ń dára yín dúdú lu kòtò fẹ́yìn ọgbà lù kàn ẹ̀ dára yín dùn lórí ẹ̀.

ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ fún adébí sallallahu alaihi bó ti jáde gbogbo omi tó dórí fùsù lẹ̀ lábáwá kọ́lọ́run kó ìkáwọ́ ẹ̀ sí lọ́wọ́ táwọn èèyàn ń gbàfà tí wọ́n ń wọnú ẹ̀sìn níjọ níjọ. ó lè wáyé tó fi kéyìn náà yóò gbà róòmù náà yóò gbà ó sì ti rí bẹ́ẹ̀ gbogbo àwọn ààyè yẹn ní Islam ti ní orí káàkiri káàkiri. fáṣíà náà yóò gbà ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá máa ń fẹ́ni tó bá wù ìwọ ọlọ́wọ́ bá máa ń fẹ́ni tó bá wù ọlọ́la ó sì gbà lọ́wọ́ ẹni tó bá wọ̀ wàá fẹ́ni tó wọ̀ ní wàá ti yẹpẹrẹ ni. tó bá wọ̀ torí pé bìyẹ́ nìkan lọ́wọ́ yìí. rere ọwọ́ wọ ọlọ́run lọ́wọ́ torí pé wọ́n ọlọ́run ọba nìyí aláàfin lè ṣe ìfọ̀dé adá lè ṣe náà lórí gbogbo nǹkan á fi àyè bó ti dé rẹ̀ yọ̀ọ̀kan lẹ̀ á tún wà

wẹ́bẹ̀ ìyàwó bá wà nínú ilé àtọkọ àti ìyàwó ìyá wa kí òun nínú ilé ṣé ó pọ́sibù kí ọkọ tìyàwó yẹn kan jọ wà nípe kọ̀ọ̀kan náà. gẹ́gẹ́ bí àṣìmọ̀ wípé nínú ìdádójú ojúṣe àwa tá a bá jẹ́ aráalé òun ni ká rẹra wa lọ́wọ́ lórí ìsinsin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìbéèrè wa wáyé wípé tí èèyàn bá wà nínú lẹ́kùn síyàwó ẹ̀ èèyàn á fẹ́ yan nẹ́fílà tí èèyàn lè jọ dó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni èèyàn lè jọ dó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ni ọkọ máa wà níwájú ìyàwó wà lẹ́yìn rẹ̀ ọmọ àjàdí pé wọn ò ní kírun mọ́ nǹkan ni wọ́n máa lọ sí kí òun ni wọ́n máa bá lọ èyí ni wọ́n máa ń bá lọ tẹ́lẹ̀ lóòótọ́ halali ni ṣùgbọ́n yóò dàbí kéèyàn máa ṣeré tó ọkọ máa wà wájú ìyàwó sì kíni o yóò wà lẹ́yìn gbogbo àwọn àhàdìsì tí a máa ń gbọ́ yẹn ìtumọ̀ rẹ̀ náà nìyẹn yìí pé ọlọ́nkọ́ bá ní kẹ́ arákùnrin kan tó jí ó bá jí ìyàwó ẹ̀ nígbà tí ìyàwó ọ̀fẹ́ gbọ́ àwọn mi ní ojú tó àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ ọdí kejì àwọn kan bá ní kí arábìnrin tó ṣe pé ó jí ọjọ́ pẹ̀ nígbà tó kọ̀ fẹ́ gbọ́ gbọ́dọ̀ ti máa pọ́pọ́ òun ò lè o ọwọ́ àwọn mi sì ní ojú tó àwọn méjèèjì wá níjọ ṣe kéré o wọ́n jọ kírun rákà méjì wọ́n dẹ̀ ti máa kàkọ́lẹ̀ wọn sí lẹ́ni tí ń rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ìjọ kírun pọ̀ tí wọ́n kírun pọ̀ yóò túmọ̀ wípé wọ́n fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àmọ́ ìtumọ̀ rẹ̀ ni pé ọkùnrin dẹ̀ ti máa ṣe kéré o á wà níwájú ìyàwó máa wà ní kéde o yóò wà lẹ́yìn ọlọ́wọ́ àlà. àríkò sálọ́ọ̀tì wa. obìnrin tó jẹ́ pé ó ń ṣe àìsàn lọ́wọ́ ẹ̀sìn ó sì ń gba ó fẹ́ gbà rẹ̀ ẹ wá ti ẹ̀sìn ẹ̀ pé ilé ẹ̀rí fún five days ní expectation pé kíní ẹ̀ ó máa stop lẹ́yìn ó stop ń sáré ó jẹ sáré gbàtọ́ wá tó bí ọwọ́ aago méjìlá ó tún jẹ́ sí kíní kan rárá drop ibi àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ ṣé ó máa kọ̀ntínú àwẹ̀ yẹn ni àbí ó máa pèkè. àkọ́kọ́ ni mo tó gbọ́dọ̀ yé wa òun ni pé gẹ́gẹ́ báwọn afáàfin ṣàlàyé pé obìnrin tí yóò máa ṣe àlejò oríṣiríṣi ni wọn ẹni tó bá yálà kọ bẹ̀rẹ̀ òun ló ń lè máa ṣe èméjì sóti pé àbíkèpè bẹ̀tẹ̀ tó bá ti ń ṣe tẹ́lẹ̀ tó yẹ pé ó ti mọ̀ wípé ọjọ́ márùn-ún lòun máa fi ń ṣe é irúfẹ́ ẹni yẹn tó bá ti wẹ̀ tí kẹ̀kẹ́ bá ń wá súnmọ́ kó pè é ní nǹkan yẹn ẹni tó bá yẹ kó ti níjọ́ àfi tó bá yá pé kíní ẹ̀ wáyé bẹ́ẹ̀ ó tó á tún wáyé bẹ́ẹ̀ bí ẹ̀kejì ajá sí pé ó tún ti fẹ́ mú ìṣesí mi wá nìyẹn bóyá yóò á fi ọjọ́ yẹn kù bẹ̀tẹ̀ tó ti ní táìmù tí máa lò péjọ márùn náà ló máa fi ń ṣe àlejò ẹ̀ ó ti wá wẹ̀ ó ti wá bẹ̀rẹ̀ àwẹ̀ ó tún rí kíní kan tí ó tún wà ní ara rẹ̀ Allahu ta'ala a'lam wa a'lam àlè sọ pé kó kà á sí haid títí nǹkan yóò tún fi para bí ẹ̀kejì àbí eh, bí àbẹ̀lò sí ọ̀rọ̀ bó ti yé sí tọ́ba ajá sí pé yọ padà wá sún ọjọ́ mi mú jọ́ márùn-ún ní tẹ́lẹ̀ bóyá ó ti di jọ́ mẹ́fà nìyẹn ṣùgbọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀ nǹkan kan ló ṣẹlẹ̀ sí pẹ̀lú nǹkan tí ó tún fẹ́ máa wá lára rẹ̀ lẹ́yìn ìtọ́jọ́ yẹn ti pé Allahu a'lam. Yára yára yára. ìgbọ́jọ́ yá o. ìbéèrè tí mo fẹ́ béèrè lórí ọ̀rọ̀ sàrọ̀ àdúgbò sọ ní àná tó káàdùn tó bóyá ìyẹn fẹ́ yàwó ìyẹn wá béèrè lọ́wọ́ yàwó pé kí nǹkan tí ó bá dé wọ́n sọ pé òun ò ní di owó òun ò ní di ọ̀gbọ̀n ó gbé fúlàní òun ní kátó ọ̀gbọ̀n ó gbé sí ìkànnì tó nà ẹ rí obìnrin lọ́sọ̀ pé òun ò ní di owó òun ò ní di kankan òun á lòun ní di aláìmọ̀kan lóbìnrin o wọ́n yẹ fi al-mushaf sharif ìyá àlùkò áàdì tá a gbé kalẹ̀ dáǹkà tí wọ́n kọ́ sínú pépà ivc sodak àìmọ̀kẹ́mọ̀kẹ́ ló sún yẹn débẹ̀ owó àti ohun tí wọ́n bá máa fi ń sowó òun lè yẹ máa fi ṣe kíni o lè yẹ máa fi ṣe sodak ìyẹn máa padà di wàhálà lọ́jọ́ iwájú o lápẹẹrẹ nísìn tí ìyẹn máa fẹ́ túká bọ́yá obìnrin fẹ́ sọ pé wọ́n fẹ́ yẹn mọ́ èyí tó gbajúmọ̀ láwùjọ wa ọkùnrin lọ́yẹ kó sọ pé wọ́n fẹ́ yẹn mọ́ òun ló ń pè ní tọ́lá yìí tọkùnrin bá ló wọ́n fẹ́ yẹn mọ́ ajá sí pé obìnrin yẹn ọmọ àṣàlejò kí ní kejì kẹta ṣòfò tó di pé yọ lọ fẹ́ ọkọ mi ṣùgbọ́n tóbìnrin wa sọ pé wọ́n fẹ́ yẹn mọ́ kíkọ́ ilẹ̀ yẹn ò yẹn lágbára gan òun ló ń pè ní tọ́lá kò bá irúfẹ́ eléyìí tọ́ba fẹ́ wáyé pẹ̀lẹ́ tó ṣe pé koran la gbé fúnra wọn kọ́ máa di wàhálà torí dandan ni fún obìnrin yẹn kọ́ dá sọ̀dá ẹ̀kí tí ọkọ yẹn fún kọ́ dá padà ẹ̀dá kò sí koran náà ni <laughs> yóò gbè mí yóò là mọ́ lórí pé máa kó sọ̀dá ẹ̀kí yóò là mọ́ lórí pé èmi koran ló gbé fún mi àwọn sọ̀dá ẹ̀kí ló gbé fún mi kódà àwọn àfa sọ wípé káwọn obìnrin má gọra wọn sí o pẹ̀lú kọ́ wa sọ pé wọ́n ní kí lọ́ọ́ gbà wọ́n ní mushaf lọ́ọ́ máa gbà ẹ́ agọ̀ ní jẹ́bẹ̀ o tówó bá tówó téèyàn fi sọ sọ̀dáàkì kò ní rọrùn kóbìnrin máa sọ pé wọ́n kọ́ yẹn lẹ̀ lápẹẹrẹ nísìnyí obìnrin tó ṣe pé wọ́n tó ṣe sọ̀dáàkì kì í sọ̀rọ̀ sọ̀rọ̀ ten thousand ó sì ti lẹ gbogbo owó tẹ́ ó sì gbọ́dọ̀ kówó lẹ̀ kó tó di pé yọ̀ lọ ẹ ọ̀ pé kò ní rọrùn láti lọ gbogbo eléyàn tó ní bẹ́ẹ̀ ká ṣàkíyèsí rẹ̀ kò dáa rárá bí tí ò kọ́ mọ́ gbogbo àwọn tó bá ti jì sí kọ́ńtà tún ṣe nígbà tó ju wọn padà wá yẹ nígbà tó kọ́ bá fẹ́ fẹ́lẹ̀ kejì àbẹ́lẹ̀ kẹta lọ́wọ́ pípa nìkẹ́ tí yé mi ní mo ti àfòkì lèmi lẹ́wọ̀ gbowó tèmi lẹ́wà yìí tòlébẹ̀ ká ṣàtúnṣe fọlọ́wọ́ bá àlìkàlà kó kéèsì à.